ìyàwó akérèdọ́lù ààyè àpàlà ò sí nílùú òyìnbó jàre kì í ṣe pé betty ìyàwó gómìnà rotimi akérèdọ́lù kò mọ̀rú èèyàn tí yorùbá jẹ́ tẹ́lẹ̀ bí yorùbá ti kóni mọ́ra tí wọ́n sì jọmọlúàbí ń bi gbogbo ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ sí ìpínlẹ̀ Imo níbi tóun náà ti wá lọ́sẹ̀ tó kọjá yìí yóò jẹ́ kó mọ̀ pé ilẹ̀ yorùbá níbí láàyè ti gbàgbàkúgbà àwọn ẹ̀yà tó kù ò lápọ̀nlé tàbọ̀wọ̀ fẹ́nikẹ́ni jara wọn lọ obìnrin yìí fẹ́ kẹ́gbẹ́ APC fòun kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó dùpò asòfin àgbà sẹ́nẹ́tọ̀ látẹkùn ìlà oòrùn ìpínlẹ̀ Imo ó ti náwó ó ti nára ó sì ti ṣe wàhálà gidi ṣùgbọ́n gómìnà ọbẹ̀ àtàwọn àgbààgbà inú ẹgbẹ́ wọn ti lẹ́lòmíì tí wọ́n fẹ́ mú ẹni tí wọ́n mọ̀ tí wọ́n fẹ́ fà kalẹ̀ nìyí kì í ṣèyàwó gómìnà tó ti ń gbádùn ibì kan látọjọ́ yìí tó wà torí pọkú yóò fipò sílẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ rántí pò ń fẹ́ lọ síléègbìmọ̀ asòfin àgbà àdúgbò òun ọ̀rọ̀ náà lèlè tó báyìí fún Betty tó bá jẹ́ láti bí ọdún mẹ́jọ sẹ́yìn tọkọ ẹ̀ ti wà lórí oyè ló ti ń lọ sílé dáadáa tó ń lọ dá sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC ńbẹ̀ tó jẹ́ wọ́n jọ gbé gómìnà tó wà ńbẹ̀ yìí wọlé ni tí gbogbo wọn ti rí làkàkẹ́ ẹnu ẹgbẹ́ kódà bọ́kọ ò bá fẹ́ kó ṣe é fúnra àwọn èèyàn ọbẹ̀ ni wọ́n ó pè pé kó máa bọ̀ àwọn fẹ́ fi kinní náà dá a lọ́lá ni ṣùgbọ́n kẹ́nìkan ti máa fọdún méje gbádùn níbì kan láì jẹ́ páwọn èèyàn mọ̀ òun rí nídìí òṣèlú agbègbè tiwọn kó wáá dé lójijì kó lóun fẹ́ dupò ńbẹ̀ nítorò níyàwó gómìnà kan ohun tí ó lè díẹ̀ ni o ohun tó fa wàhálà gan-an nìyẹn o bẹ́ẹ̀ bó bá jádùúgbò tiwa ńlẹ̀ yorùbá níbí ni. Bini ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ni yóò wò tọkọ ẹ̀ tí wọ́n ò ní kí wọ́n fi sílẹ̀ ìyàwó ọ̀gá àwọn ni ọ̀pọ̀ ni yóò wò tìwà tóun náà ti hù tí wọ́n á ní kí wọ́n jẹ́ kí wọ́n mú èèyàn dáadáa ni ṣùgbọ́n nílẹ̀ Ìgbò ààyè àpàlà ò sí ìlú òyìnbó ni kò sáàyè fún pàlàpàlà bẹ́ẹ̀ ohun tí wọ́n ṣe fi tọ́ọ̀gì lóbìnrin náà jáde ní sẹkítẹ́rìàtì ẹgbẹ́ wọn nìyẹn kó yáa máa dúpẹ́ pé kì í ṣàwọn ọmọ IPOB ni wọ́n dẹ̀ sí ìyẹn ẹ̀ bá le díẹ̀ ohun tí wọ́n bá ṣe fún un bẹ́ẹ̀ ni kò fara mọ́ o tó bá sì ti mọ̀ pé lóòótọ́ nípò náà wò òun kó wáá fi gbogbo ara rẹ̀ ṣiṣẹ́ fọ́dún mẹ́rin míì ó dájú pé wọ́n ò fún lóhun tó ń fẹ́ àbí ń gbàwó lọ́dún mẹ́rin míì ó fi pé ẹ pẹ̀lẹ́ jàre o ìyàwó àwa Yorùbá àwọn yẹn ò dáyàn mọ́ ni ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí